kó bá ṣe kí àti ìgẹ̀ fún aṣíwájú wọ ṣẹlá sallallahu alaihi wasallam ìgẹ́ àti ọlá náà kọ́lọ́n bá lè kí ọlá kó bá mú bá àwọn sallallahu alaihi wasallam àwọn sàábẹ̀ ṣẹlá muhammad sallallahu alaihi wasallam àgbẹ̀n tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tó di ṣẹlá muhammad sallallahu alaihi wasallam làkàlẹ̀ ti di ọjọ́ kẹyìn ojú ọ̀nà kan tánà bí ròyìn ẹ̀ tó ní pé lérò ha kandahari ha kò síyàtọ̀ bí ẹ bá rin ojú ọ̀nà yìí àbíbí yàn rí ní ọ̀sán ó funfun kú òní láyé zigo anha illa halik ẹnìkan ò ní fojú ọ̀nà ilẹ̀ àfẹn tó fẹ́ pa wọn kọ́lọ̀ọ̀bà àdíkíọ́lá kó má pa àrùn ọlá tuntun bẹ́ẹ̀ lágbàrẹ̀ <clears throat> nínú kútùbà wa tí ó kọjá lọ ní ọ̀sẹ̀ tó kọjá a ń ṣàlàyé nípa àyà ibi tọ́lọ̀ọ̀bà àdíkíọ́lá ti pa á láṣẹ pé fàfírú ìlàlá wọ́lọ̀ọ̀bà àdíkíọ́lá ń pa á pé ká sá padà sọ́dọ̀ òun àwọn ń ṣàlàyé ipe bẹ́yìn ó bá sáfọ́ lọ́wọ́ bá àlékè ọlá yóò sá lọ sọ́dọ̀ lọ́wọ́ bá àlékè ọlá ni fàìdàkúnná náṣàláha nàfírù iléyìí gbogbo ògbà tàbá ń pààyà ọba dẹ́dà ọ̀dọ́ ẹ̀ náà lámasá padà sí ó yàtọ̀ sí bíyàn ń pààyà kìnnìún tí ń bani lẹ́rù tí ó ti yẹn wá ń sá fún yẹn wá ń sá jìnà fún ó yàtọ̀ sí eléyìí ọ̀dọ́ ọlọ́run bá àlékè ọlá èèyàn máa ń sá padà sí àwa ṣàlàyé báwọn afá ṣe ìfọ́síwẹ́wẹ́ ìsápàdà sọ́dọ̀ ọlọ́run bá ní kíọ́lá ó láwọn nǹkan yìí dárájà mẹ́ta lóní ìyẹn pé ìpele mẹ́ta lóní ìpele lákọ̀ọ́kọ́ oní pé gbogbo ẹni tó bá fẹ́ sápàdà sọ́dọ̀ ọlọ́run bá ní kíọ́lá yẹ̀fẹ́ wú mínẹ̀ dàní ilẹ̀ ẹ̀ yóò sá kò níbi àìmọ̀ kan yóò sì sá lọ sí kó nímọ̀ ń pa ọba adéda báwo lòun ti sìn kí ni tó lọ́wọ́ bá ní kíọ́lá ń béèrè lọ́wọ́ òun gan-an kí ni tó ń wá ṣe nílé ayé ń bí kọ́lọ̀mbà àdíkẹ́ ọlá fún alágbọ́yé ẹ̀sìn àwọn ṣàlàyé pé mímọ̀ máa pín sí méjì èyàn a máa jẹ́ni tí ó mọ̀ rárá tó pé tí yẹn kọ́ bùkátà oníkíyàn béèrè pító àmọ̀rún kí bá ọ̀nà ti ń kí tí wọ́n sì ṣàlàyé fún olúwẹ̀ yóò sì rírin kí èyàn a máa wá mọ̀ ń gbà mí tó yẹ pé tó ó mọ nǹkan yìí ṣùgbọ́n mọ̀ yìí kò kò ṣí lápá sókè pé kó wá bẹ̀rẹ̀ sí ní fi ṣe iṣẹ́ ẹni tí ó mọ̀ àtẹni tó mọ̀ tí ò fi ṣiṣẹ́ bákan náà ni wọ́n aláìmọ̀kan ni àwọn méjèèjì kódà ẹni tí ó mọ̀ tẹ́pọ̀ òun bèèrè ti ẹ̀ ó dá jẹni tó nímọ̀ tí ò ṣe kí ni tí ò fi ṣiṣẹ́ lọ aṣàlàyé kọ́rọ̀ ọba àlékẹ́ láròyìn wọn nínú sọ́lọ́tò jumaa ìwé àpòjúwe wọn kàhìmárì yahmilu asfara ó dàbí àpòjúwe kẹ́tẹ́kẹ́tẹ́ tó kọ̀ kó tíra oníye bí i tó kó sórí tí ò mọ báwọn tíra yìí bí wọ́n ti pàtàkì tó kọ́rọ̀ ọba àlékẹ́ ọlá kó má fún wa nímọ̀ tí ò ní ṣe wá láǹfààní kódà òrìṣẹ́lá mọ́sàsílám a máa wáṣọ lọ́ọ̀bà lékiọlá ìnàlẹ̀ ẹlmi ẹlẹ́dìlá yàǹfà ìmọ̀ tí ò ní ṣe láǹfààní fọ́rọ̀bà lékiọlá ó yàwáyà ọlá tí ó lágbàrẹ̀ téèyàn bá mọ̀ tán okùn kéèyàn fi téèyàn kódà kò sẹ́ni tí ò ní affect nígbà òun pé kéèyàn ní ọ̀lẹ nípa tọ́lọ̀ọba àlékẹ́lá paniláṣẹ so kódà ìwá ya ọ̀lẹ́ nípa tọ́lọ̀ọba àlékẹ́lá paniláṣẹ yìí a máa débi pẹ́lú mi ò kò ní jẹ́ mùsùlùmí mọ́ pápẹ̀rẹ̀ ẹni orúkọ islam ni wọ́n sọ kódà orúkọ islam ni ló ń jẹ́ kódà òun gan pàgbọ́lọ̀ọba àlékẹ́lá wà ó sì gba muhammadu jíṣẹ́ sallallahu alaihi wasallam ṣùgbọ́n ó ya ọ̀lẹ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn débi yí pé láti ìgbà tó ti délé ayé máa rọ́ka aliláhi raka wọ́n máa sájàlè láhi sájìdá kò ṣèrò kú fọ́nà ọba àlékí ọlárí kò forí balẹ̀ ọba dẹ́darí bí wọ́n bá lògbé sí ayé èèyàn tó gbá ìgbà tí wọ́n ti bí ìgbà tó fi wọlẹ̀ àwárí iṣẹ́ olóorí kankan tó ti síwájú ó túnmọ̀ sí pé gbólóhùn ló fi jẹ́ pàwọn ẹni ṣíwájú máa ń sọ pé al'amalu juz'un min al-iman pé àwọn ṣẹ́ wa lára imani wa ni tàbí pé èèyàn ní imani nísìn kìí ṣàdìsọ́kàn nìkan béèyàn bá ládìsọ́kàn tó yè koro tíṣẹ́ ò tẹ̀lé imani ò ṣe kí ni kò yè koro lóòótọ́ òṣìṣẹ́ lámọ́sílásílá ó ní pé inna fil jasadi gbogbo ògbà tí bá ṣe ẹran yìí tó bá ti lálàáfíà gbogbo ara náà ní ìlàlàáfíà ṣùgbọ́n tí bá ṣe ẹran yìí tí ò bá ti lálàáfíà gbogbo ara náà ní ìlàlàáfíà ó ní aláwàhíyà nǹkan bá ṣe ní kí ni òun lọ́kàn wa so tí ẹ máa da àwa rí pé kò ṣiṣẹ́ tọ ọkàn tó da yẹn ó túmọ̀ sí pọ́pọ̀ yẹn ó kàn fẹnu sọ ní ọkàn yẹn ti bàjẹ́ ní pé bàbá rẹ̀ ní tó pé látìgbà tí wọ́n ti fi sílẹ̀ ayé kò ríṣẹ́ olóore kan sì síwájú irú ẹni yìí kódà àní dìl pẹ̀lú ẹ̀ pé mùsùlùmí ni ìtumọ̀ lẹ́yìn ni pé wọ́n bá kú àní síbi tí wọ́n sí àwọn mùsùlùmí sí tó bá kú dúkìá ẹ̀ àwọn mùsùlùmí ò ní jogún ẹ̀ wọ́n bá jọ wọn bá jẹ́ yàwó eléyìí sì ní ó lè fẹ́ jọjú díẹ̀ bọ́ ṣe kìí ṣe tó jọjú àwọn bàbá nílùú òkè wọ́n máa implement nǹkan yìí tí wọ́n máa rí pé ẹni tí ò lákòólé kan ẹ̀sìn kú wọ́n wá bèèrè pé imam lágbájá tó kírun lẹ́yìn rí eléyìí àwọn tí ń tọ́ ìbú tó àwọn náà gbọ́jú báyìí kò kírun lẹ́yìn ilé rí kò kírun lẹ́yìn ilé rí kò kírun lẹ́yìn ibi náà rí à ní kírun sí lára tí wọ́n bá rí pé bẹ́ẹ̀ lèyàn ṣe rí wọn ni pé tó àwọn tí wọ́n bá yọ jẹ́gbẹ́ kí wọ́n lọ kírun sí lára eléyìí nígbà mi máa ń fa òyìn létí pé tó ó bá kú bá tòṣèkú tiẹ̀ náà nìyẹn bàbá rẹ̀ tó pé tó ààrẹ nìkan tọ́ka sí bí mọ́ṣáláṣí ti pọ̀ tó báyìí máa ń ṣe pọ̀ tó bá àti ẹ̀wárí káwárí lẹ́yìn wa kó kírun kan rí irú ilé ìmánì tó lóun ní ìmánì tọ́kàn wọn ọba lè sí ní kọ́rọ̀ ọba lè kẹrọlá kó ya ìpele kan ilé àwọn ará wọn tó ẹgbẹ́ tó tún máa ó lè máa tó ilé tó ẹgbẹ́ tó á kọ́lẹ̀ níbi ọ̀rọ̀ àṣẹ tọ́lọ̀ ọba lè kẹrọlá pa wá in tọ́lọ̀ ọba lè ni pé níbi pé níbi níbi ta kọ̀ fún yín ẹgbà mú pẹ̀lú agbára yẹn ni pé múra sí èèyàn kọ́lẹ̀ níbi tí ó ṣe atọ́ka ibi tí èèyàn padà lo gbogbo ìgbésí ayé èèyàn sí bá ti wà ní ayé nísìn ó kéré àwọn èèyàn tí ó lọ 100 years láàrin wa náà àwọn èèyàn tó lọ 100 years ó kéré àwọn èèyàn lọ 100 years mọ́ kódà ó kéré àwọn tó lọ 90 tó lọ 80 tàbá papòdà tán bá ti lórí ayé ìtò èyí tá lọ lò lálùkìyàmà ó gbogbo eléyìí lọ àbírí kan náà wà fún tó sọ pé wọ́n lọ ìṣtà alfan thumma alfayni ba'dahu ala budda min ayamin tasiru ila 1000 years ثم ألفين ba'dahu tàbá tó wá fi 2000 kún kó ní mélòó 3000 ala budda min ayamin tasiru ila al-qabr ó oh, padà kú náà ni bí ọmọ wa kú eléyìí ìgbésí ayé gbére ni ìgbésí ayé gbére ni tó ìntàbáwá bàjẹ́ ń problem bẹ̀ ni pé a lè padà wá kánikọ́lọ́wọ́ bá lékẹ́ ọlá fún ọlá ìbáfẹ́ tó ṣe musa alaihissalam wọ́n ní màláíkà kú wá bá láwòrán èèyàn ó wá sọ fún musa pé mo fẹ́ gba ẹ̀mí ẹ̀ musa wá gba lẹ́ṣẹ̀ lójú ó gba lẹ́ṣẹ̀ lójú yìí màláíkà kú wá lọ bá lọ́wọ́n bá àlíkẹ́ lágbàdà pé ẹrú tó ní kí n lọ bá tó ní kí n gbẹ̀mí ẹ̀ tó ṣe fún mi lélẹ́yìí ọlọ́run bá àlíkẹ́ sọ pé wá lọ padà lọ bá sọ fún yín pé kó gbé ọwọ́ ẹ̀ kó gbé lórí màálù ipe dèédé irun tó wà tí ọwọ́ ẹ̀ tó bá wà lábọ́ ẹwẹ́ dèédé irun màálù tó bá wà lọ́wọ́ ẹ̀ dèédé ọdún tí ó lò lórí ayé nílé ayé nìyẹn màláìka kó wá sọ fún musabe. bẹ́ẹ̀ musa wá béèrè ó ní fún màmá tí má lò dèédé irun yẹn bó ṣe pọ̀ tó yẹn kí ló tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ó kú náà àbẹ̀lọ́gbẹ́ tó wá bẹ́ẹ̀ náà ni ó kú gbẹ̀mí ìlú ìsìn náà kò sí bí èèyàn ṣe lé ayé tó kéèyàn wá ṣe lé ayé yàn rádaràda kò sí náà ọba àlékiọlá èyí tó wù ló ń ṣe ìmọ̀ tọ́lọ̀ ọba àlékiọlá ṣe léèwọ̀ òun ló ń ra wọlé kọ́lọ̀ ọba àlékiọlá kó yà áyà ilé ọlá tuntun bí lágbàrẹ̀ gbogbo ẹni tó wọ́n pọ́lọ̀ ọba àlékiọlá ń bẹ ó yẹ kó béèrè lọ́wọ́ ara rẹ̀ yí pé kí lọ́lọ́ ọba àlékiọlá dáhùn wálé ayé wá ṣe ká jẹun ká mu ká wọṣọ ká dùnnú gbé àwọn nǹkan yìí àwa ló benefit kò benefit ọlọ́ọ̀ba àlékiọlá ó benefit wa ó benefit àwọn surround wa ṣùgbọ́n kí ní ọba àdíkẹ́lá ń fẹ́ ní ọ̀dọ̀ wa pẹ̀lú tó ìjọsìn wa náà kìí benefit ọba àdíkẹ́lá ṣùgbọ́n ìwò gangan ọlọ́run ọba àdíkẹ́lá ń fẹ́ wa ojú nǹkan lọ ìjọsìn gbogbo òun wọn tí à ń kí ìrìnlẹ̀ 10 minutes lọ ìwọ́n máa ń gùn mí gbàgbà rí but kò sí pé ẹgbẹ́gùn tó ká ní 10 minutes tọwọ́ gòkè zoro asr maghrib isha àtúnṣúwé 50 minutes you nínú 24 hours kò pé 1 hour tọ́lọ́wọ́n bá àdíkà nígbà fi sí ohun ó tún wá nira fún wa láti ṣe ọlọ́wọ́n bá àdíkà nígbà hatta idha jaa ahadahumul maut qala rabbil ji'un nusratul mu'minun ọlọ́wọ́n bá àdíkà nígbà báwọn yẹn bá tó má ṣe ilé ayé wọn bó ti wù wọn tó tí kú bá wá dé bá tó dé kó pàkòdà yíò wà sọ fọ́lọ́wọ́n bá àdíkẹ́ ọlá rọ́ bí rẹ̀ òun ọlọ́wọ́n bá àdíkẹ́ lọ́dá mi padà sí ilé ayé láàrín àmàlù sọ̀lẹ̀ hàndí máa tarakt kí n padà sí ilé ayé kí n lọ ṣe dáadáa bá lè ó kọ̀ sọ̀rọ̀ lásán ni kẹ́lẹ́bá tó wà kọ ìlú ha ó kọ̀ sọ lásán ni bíyàn bá ti papòdà tán mi ń wárọ́ ìyí omi wárọ́ ìyà mi ń wárọ́ kó nílá yóò ìgbà fún kó lè padà wá sí ayé mọ́ eh, munafikun a máa ń sábà ka ọ̀nà nígbà ní ọjọ́ jùmọ̀ ayé àtọ́nà wà ń bẹ̀ pé in ta fún yín ló takó sí yín lọ́dọ̀ ẹnà fọ́nà ọba àdékẹ́ọ́lá mi ń kọ́bìlì àyà ti ya àdákùnmọ̀tò ọ̀yàkó lọ́rọ̀ bí èròjẹ̀rún kó tó di pé kó dé tí ó ní kọ́nà ọba àdékẹ́ọ́lá dá mi padà èyàn lè padà mọ́ tí kó bá ti dé kọ́nà ọba àdékẹ́ọ́lá kó má ṣe ikú ní ìta kàbámọ̀ kó má ṣe ìgbà tá a papòdà táàbọ̀ náà ọba àdékẹ́ọ́lá kó má ṣe ní ìta kàbámọ̀ àwọn tó bá ṣiṣẹ́ olóore wọ́n kábàámọ̀ àwọn tó bá ṣiṣẹ́ aburú wọ́n kábàámọ̀ àwọn tí tó bá ṣiṣẹ́ olóore yìí wọ́n mọ̀ kábàámọ̀ pé àbámọ̀ àbáṣe jù báyìí lọ ntọ́nà ọba àlékiọlá tó jẹ́ sanwó alẹ́sàn kọ́nà ọba àlékiọlá àti mí àtẹ́yìn kọwàá kọ́ra wọn kọ́lá wa ṣe pàtàkì débi kọ́nà ọba àlékiọlá ṣàlàyé pé gbogbo ń tàbá ṣe ní dáadáa kò bá kéré bí ọmọ náà gún gbogbo ẹ̀ lòún rì olùwàmá yìí tàbá ṣe kò bá kéré bí ọmọ náà gún bí atom ọlọ́ọ̀bá àríkẹ́ ní pé yóò rí lọ́rìn àríkìyàmà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tó bá jábúrú láṣẹ tó kéré tó báyìí bẹ́ẹ̀ náà láàrin lọ́rìn àríkìyàmà ìṣẹ̀lẹ̀ kan wá ṣe láwòrìṣẹ́ lámù mọ́sílẹ̀sílẹ̀ tó ń tọ́ka sí pàtàkì kéèyàn fi ń tó mọ̀ kó fi ṣiṣẹ́ pàápàá jùlọ in tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa ìṣẹ̀lẹ̀ yìí ó ní ṣe pẹ̀lú bọ́lọ̀wọ̀n ṣe ṣírò àwọn èèyàn lálùkìyàmà arákùnrin kan ó ní ẹrú ó wá máa ń lu àwọn ẹrú yẹn ó wá bá nàbí sàlásàlá ó ní pé ìrẹ Muhammad mo ní àwọn ẹrú àwọn ẹrú yìí wọ́n ń jà mí lólè ẹrú ni okùn sáwọn tó gbà síṣẹ́ ẹrú ni wọ́n wọ́n máa ń jà mí lólè in tí bá ní kí wọ́n ṣe wọ́n ní ṣe so èmi náà máa ń lù wọ́n mo máa ń bú wọn báwo láàrin èmi àti wọ́n ti rí lálẹ́kì àmà òṣìṣẹ́ lámọ́sánwá fún nísì ó ní pé gbogbo táwọn ẹrú ń ṣe fún ẹláìdá yìí ọlọ́run bá lékè yóò fi sínú òṣùwọ̀n scale yóò fi sápá kan bí wọn náà ti ń lù wọ́n yìí tó ń bú wọn tó ń fi àjẹ́ wọ́n yìí yóò fi sí scale kejì tó bá jẹ́ pé aburú tí wọ́n ń ṣe fún ẹ ó jù àti wọ́n fi ń jẹ wọ́n lọ tó òṣòríire ṣùgbọ́n tó bá yẹ pé yàtọ̀ fi jẹ wọ́n ó kọjá tí wọ́n ṣe sí ẹ láburú tó ó rojọ́ ẹ ìwájọ́ náà bà ní kíọ́lá arákùnrin wa gbọ́ ilé wa bẹ̀rẹ̀ sí ní sun ẹkún àníṣàṣà wa ni pé kí ló ń ṣe náà oníṣòwò gbọ́n tó lọ́wọ́ bá àdíkẹ́ lásán ni nusratul ambiya verse 47 ọlọ́wọ́ bá àdíkẹ́ ní pé wà náà da'ul mawazin al-qist li yawm al-qiyama fala tuzlamu nafsun shay'a ó ní àgbé òṣùwọ̀n a sì anybody wa in kanat mithqala habbati min khardalin atayna biha wa in tó bá ṣe kò bá kéré tó báyìí a mú wá lọ́rọ̀ bí alkiyama wà káfá bí na hasibi a tó lẹ́ni tí ó ṣe sí rẹ̀ dá alkiyama ilé ayé wa ọlọ́run bá ní kí ọlá kò dáwà káwá ṣe rí ó dáwà káwá sí òun ni ó sì sọ fún wa wíwá máa kàlá kò tó lè jí nínú wà ní sá ìlàlẹ̀ àbùdùn àdáwọn èèyàn àtàlùdànù àdáwọn fún nǹkan kan àfi kí wọ́n sin ọlọ́run bá ní kí ọlá ó sì fún wa níbi ẹgbádùn ara yín ẹ ṣe tó báwọn lórí rẹ lórí ilẹ̀ afúnníwò ẹ̀tọ́ yìí ṣùgbọ́n o wàlà tánzá wọ̀dárí fíìmà àtàkà dára láàkì ń ta fún ilé alkiyama ní kẹfilé o ṣùgbọ́n ilé ayé wàlà tánzá nà sí ìbàká mínà dòníà àṣílẹ̀ ayé wọ̀ fún àwọn afáwọn máa ń yọ wọ́n ní pé tó má bèèrè lọ pé tó nǹkan oúnjẹ báyìí ṣá lè jẹ́ àní máa wẹ́rí pé tó ẹ̀rí oró ní kàjẹ irọ́ nǹkan yẹn ẹ̀tọ́ ni àfìgbàtàbá tó rí èdè tó sọ pé kí ni èwọ̀ ni nǹkan yẹn so ní gbogbo tó lọ́wọ́ bá adékẹ́ rárá ní jíjẹ nǹkan kékeré àwọn nǹkan kékeré ló ṣe léwọ̀ ní tó dá nínú nǹkan kékeré ló ṣe léwọ̀ gbogbo yòókù ó dáa fún wa ni àwọn tó wá fún wa yìí tó fi ní gbádùn ayé ni wà á fẹ́ pé pàwọn nǹkan yìí ní ó padà àfẹ́kìtì àfihàn wa kọ́lọ̀mbà àdékíọ́lá kó fún alágbọ̀ọ́yé ẹ̀sìn èyàn máa ṣalápá tètè lọ sí ìsìn ọlọ́ọ̀bà àdékíọ́lá tí a bá rántí pé inú sàárè á wà lákan ṣoṣo ni kò wa lọ bí a bá rántí pé yàmà kìyàmà ọlọ́ọ̀bà àdékíọ́lá yóò ṣe ṣirò iṣẹ́ nǹkan kò ní ṣẹ́kù ìyẹn ó ṣàpálápá tètè láti múra sí jọ́sìn kọ́lọ̀mbà àdékíọ́ṣẹ́ rán fún wa ọlá sí ìrẹ́lágbàdẹ̀ وهم يصرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل inú ayá yìí ọlọ́run bá lè kẹ́ àwọn tí ó bá wọná wọ́n mọ̀ pàdúgbò ọlọ́run bá lè kí ọlá dáwà padà mú wọn kó òun náà yìí ká padà sí ilé ayé ká lọ ṣàtúnṣe ká ṣiṣẹ́ tó yàtọ̀ sábúrú tá a ṣe yìí ọlọ́run bá lè wọ́n fún ọ lẹ́sìn òní àwẹ̀lẹ́ nu àmì òkú máa yẹ tẹ̀lẹ́kẹ̀rù bí ìmọ̀ tẹ̀lẹ́kẹ̀rù wà já ẹ̀kúnmù nàvír ṣé a fún yín ní ìgbésí ayé tó yẹ pé tó gbogbo ẹni tó bá ṣe tán àti sinú ọba àdékẹ́ ọlá ìgbésí ayé yìí tó fún láti sinú ọba àdékẹ́ ọlá ìyẹn nìkan tó wọ́n kọ́ wọjá ẹkùn nàbír àtúwọ́rẹ́ ní tí ó kìlọ̀ fún pé tó ọlọ́ọ̀bá àdékẹ́ ọlá sọ pé tó bẹ́ẹ̀ bá sí ohun ìyà tó wà bẹ́ẹ̀ ilé ẹ bá sì sí ohun ìgbà tó wà bẹ́ẹ̀ ilé e, ọlọ́ọ̀bá àdékẹ́ kó má fi ẹ̀jẹ̀ wá ọlá sọ̀rọ̀ lágbàrẹ̀ èyí ó sá padà sọ́rọ̀ ọlọ́ọ̀bá àdékẹ́ pẹ̀lú ìmójútó àwọn tí Islam pa wá láṣẹ àtìṣe yóò sì jìnnà fáwọn tí islam kọ̀ fún wa àti ṣe kọ́nà ṣe rọrùn fún wa gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ìpínlẹ̀ lẹ́ẹ̀kẹta àwọn afáà ní pé alfirọ́rù ilallah yẹni àdọ́rẹ́jọ́tò alfẹ́lìta ìpínlẹ̀ lẹ́ẹ̀kẹta alfirọ́rù minadhik ilẹ̀ sáà tí kọtán wọ́rọ̀já ẹ̀ ilé ayé bá ti dá yóò dùn gbà mí ó lè kòrò ń gbà mí fi kabad bá fi dọ́mọ èèyàn ni tó àsìkò wà tó ẹgbà rẹ̀ ni àsìkò wà tó ẹgbẹ́ tó asùnmú kọlọ̀mbà àdíkẹ́ọlá kó má pa wá lẹ́kún wọ́n ní mùsùlùmí ní gbogbo kò tó bá wà kò sẹ́yì tí ó wà ń bẹ̀ tí ó jákàn múná ọlọ́lọ́mbà àdíkẹ́ọlá pàápàá jùlọ mùsùlùmí ní àrísìkì tọ́lọ́mbà àdíkẹ́ọlá lòun ṣe fún wa kì ṣe tó ẹgbẹ́ owó nìkan ni ọlọ́ọ̀bá kẹrin ọmọ yẹn tẹ́kìlá àyẹ́jẹ̀ lọ́pù mẹ́fẹ́rọ́jà wáyé rúzùkùhù min haifula yàtẹ̀sì gbogbo ẹni tó bá ti páyọ̀ ọlọ́run bá àdékíọlá yóò ṣọ̀nà àbáyọ fún yóò sì rọ ọlọ́rọ̀ níbi tí ó ti rí kan ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní àrògbótò owó ọlọ́run bá àdékíọlá fún wa rárá ìntànpè ní arizikì ọ̀nà méjì ló pín sí ìgbà míì àjọwó ìgbà míì sì ní ajẹ́ ìdúró tọ́lọ́wọ́n bá lékiọlá tí ó tí yóò yí ẹ̀kọ́ tó ilé ayé yìí ń tá a wá ṣe fúngbà kan ni tá padà sọ́rọ̀ lọ́wọ́ bá ní kíọ́lá ìkanú àwọn yahudi ó rí afáta ń pè ní al-hafid ibn hajar al-asqalani yahudi ń ta epo nínú misra egypt epo tó wọ́n ń ta yíò ń ta lẹ́gbẹ̀ẹ́ títì ní ó mọ̀ pé jíà ń jẹ òun ó wá rí al-hafid tó ń kọjá lọ òun sì ní al-hafid supreme court judge qadi al-qadha òun ni lára gbogbo àwọn olórí lára àwọn adájọ́ òun ni òun ni chief wọn òun wà nínú ilé tó kó tó ẹṣin ń fà carrot so bí mọ́tò bá da bó ti da mọ́tò tó dájú lásìkò ti wà áfìrú tó wà áfìwé ó wá yẹ̀wúdì wà lọ́bà àfì ó wá ní pé ṣe bí dúró náà anábìyàn sọ yìí pé àdúnìyà síjìnà mọ́mí wọ̀ jẹ́ nàtòlùkàfì pé anábì yìí sọ pé àdúnìyà ilé ayé tàà wà yìí ẹ̀wọ̀n ni ó jẹ fún nìyí yóò sì jẹ́ àlùjánnà ìdẹ̀ra fún kèfèrí ìwọ́ ṣe wọ́n ń gbádùn tẹ́mi jíyà ìwọ́ ṣe wọ́n ń gbádùn tẹ́mi jíyà aláàfíìsọ́wà fún ní sí ó ní pé ó gbọ́n tánàbí sọ yé ni ó ní tó ń sọ ní pé kò sí bí kèfèrí ti lè jìyà tó ní ayé ń bí tó bá wọnú náà yóò gba ìpàlùjánnà ló wà ní ayé ó ní kò sí mùsùlùmí ṣe lè jẹ gbádùn tó ní ayé ń bí báyìí tó bá wà aljanna yóò wò ó pé nínú náà ló ti wà látijọ́ ẹ̀ nítànà tí sàlámù ṣàlàyé so gbogbo tó bá ṣẹlẹ̀ sẹ́dà nílé ayé ń bí in tí ó mini lọ́kàn in tí ah, a trust ọlọ́run bá àlékẹ́ ọlá sẹ́ a sì nígbè lé a ní hope ọlọ́run bá àlékẹ́ ọlá èyí tí ó da ní ìṣe fún wa torí pé ńgbà míì nígbà táwọn mini mini ilé ayé bá dé ni mo jẹ́ kẹlòmíì kókó lójú ọ̀nà ẹ̀sìn tẹ́lòmíì orílẹ̀-èdè ní koran mi ṣàlàyé fún wa ẹ lè rí àdéhùn òkú tí ẹ̀kọ́ fẹ́ ní tọ́lọ̀ ọba àdékẹ́ ẹ̀rọ tó ṣàlàyé tó ní irú ẹ̀ nínú koran fún wa ara ẹni tó ṣàìsàn tó gba ìsàn ilé débi pé tó ó fẹ́ kọjá nǹkan mi ara ẹni tó lówó tọ́gbẹ́ lomi nísìnyí ní tí òjò sí ọlọ́ọ̀ba àdékẹ́ lọ́wọ́ tó ní ara ẹni tó tòṣì ara ẹni tó jọba ara ẹni tí ò jẹ́ nǹkan kan gbogbo tó sún mọ́ wọn papọ̀ ní pé kí ni wọ́n nígbàgbọ́ kọ́lọ́ọ̀ba àdékẹ́ ولا أكتب الأبار بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من النبي بعده محمد بن عبد الله صلوات ربنا والسلام عليه وبعد. In the uh, khutbah last week, we were explaining a very short verse of the Quran are, Allah subhanahu instructed us that we should run back to Him. And then we try to explain that running back to Allah subhanahu means that we strive as much as possible to obey His commandments and to stay away from His prohibitions. And then we said that ulama, our scholars divide this into three categories or three levels. And so the first level is for you to run away from ignorance about your religion and acquire knowledge about your religion. Then we further broke this down and said there is ignorance where the individual does not know. You say this person is ignorant because he does not know. But there's another form of ignorance where the individual knows but is not ready to work with the knowledge he has. So he understands that Allah subhanahu wa ta'ala exists, but he makes no effort to worship Allah subhanahu wa ta'ala. And so they are equal. The person who is ignorant and the person who knows but is not ready to work with the commandment of Allah subhanahu wa ta'ala. And in the second level is for one to get serious with the issues of the day. Then when you realize the fact that you came to this world for a purpose, and that purpose is the worship, is the worship of Allah subhanahu wa ta'ala, then you're supposed to get serious with it. Laziness in itself can be a reason why people go to hellfire. Allah subhanahu wa ta'ala instructed us that we are supposed to hold on to what we were given by Allah subhanahu wa ta'ala with strength. if you are going to be lazy about anything, it ought not to be with the religious edicts that Allah subhanahu wa ta'ala has given us. So you assume that you live a thousand years, not, not a hundred. Assume you have a thousand years. Assume you have two thousand years. Add another thousand to it. We all know that this world is not permanent. We will leave this world one day and go to another world which is eternal. Irrespective of the number of years you use here, it is nothing compared to what we want to live in after. Hence, We need to take this world very seriously because immediately we leave this world, there is no coming back. Allah Subhanahu wa Taala tells us in Surah Al-Mu'minun, describing for us those who at the end of the day will fail in worshiping Allah subhanahu wa ta'ala and they will face torment on the hereafter. They will say, Hatta ida ja'a ahadahum al-maut. And when death comes to them, they will say, Qala rabbi irji'un. Oh Allah, let me go back. La'ali a'mal salihan. Perhaps I will be able to do good. It just a little bit of good. Fima tarakt. in what I have left behind. Allah says, Kalla, you will not be able to go back. Innaha kalimatun waqa'iluha. You have just made a statement that is worthless. It is of no weight. When you are, when you when you are dead, when you are dead, there's no coming back. وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخُ إِلَّا يَوْمِ يُبْعَثُونَ There's a barrier between life and death that nobody is allowed to overcome. Nobody is allowed to surpass. May Allah subhanahu wa ta'ala give us a firm understanding of Allah told us that on the, in, in the year after, on the day of resurrection, all our affairs, all our deeds are going to be meticulously weighed. We are going to be compensated for everything meticulously. Allah subhanahu wa ta'ala told us, وَمَنْ يَأْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَى وَمَنْ يَأْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَى If you do an atom's weight of good, you will see it on the day of resurrection. If you do an atom's weight of evil, You will see it on the day of, of resurrection. Even the one that people did not know, Allah knows it. There was an incident that happened at the time of the Prophet. Sallallahu A man came complaining his slaves to the message of Allah. Said, you see, he said, Oh Rasulullah, I have slaves. But these slaves, they don't do what I instruct them. At times they steal my property. So I used to beat them and I used to abuse them and I used to deprive them at times. How is it going to be on the day of resurrection? And last minister told him, said, well, this was going to happen. All those negative things that your slave did to you, Allah is going to put it on a scale. And all those beatings and punishments and deprivations and abuses and curses that you gave to them, Allah will put it on the opposite scale and is going to weigh them. If your own punishments outweighs theirs, you are in trouble. But if theirs outweighs yours, you have no problem. And the man started crying. And Allah's Messenger Sallallahu وسلم, said, Why are you crying? Have you not read the verse in Surah Al Anbiya You had it says, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطِ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمْ نَفْسٌ شَيْئًا On the day of the election, we are going to erect scales of justice. No soul will be wrong. It also tells us how precise, how precise our deeds are going to be weighed on the day of the election. وَإِنْ كَانَتْ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا even if it's an atom's weight an atom's size a mustard seed Allah says atayna biha we are going to bring you will see it on the day of resurrection wakafa bina hasbin we are sufficient as accountants of people of the deeds of people so we are we are here to serve Allah subhanahu wa ta'ala so it is surprising that a Muslim will understand that Allah created him you understand that there's a day he's going to die He understands that there's a day he's going to make an account of his deeds, however little, and you find him wasting his time on earth here. And of course, wasting our time, it, Allah says, you have, I'll give you this world. In fact, the majority of things are permissible for us. Only a very small portion of them Allah makes it permissible. What He requires from us is very little. By the end of the day, we still find it difficult to do. So I give an example in the Yoruba version of the khutbah. Then look, our salah, as much as long as it is, it does not go beyond ten minutes. So you have ten minutes, five times a day. That's fifty minutes. Out of twenty-four hours, Allah requires of us just fifty minutes to worship Him. And it is difficult for people. Your Muslims that since He was given birth to, مَا رَكَعَ لِلَّهِ رَكَعَ وَمَا سَجَرَ لِلَّهِ سَجْدَ He has never made a ruku in his life. He has never prostrated in his life. And he lives his life this way till he dies. A lot of the scholars say such a person will not be treated as a Muslim. But because if the iman was really in your heart, it should manifest into actions. When you claim faith and there is no action to support it, it means that the faith is business. May Allah SWT assist us. You know, what is that And then the third level is that the way the world is created is up and down. There's a time we laugh, there's a time we cry, there's a time we are happy, there's a time we are sad. There is time there is plenty, and there's a time it will seem as if there's nothing in this world. Allah says, through all this period, your deen should not be a casualty. Rather, for Muslims, you should have that trust in Allah subhanahu wa ta'ala. And you hope that Allah subhanahu wa ta'ala will reward you for everything. You find the reverse. When Muslims have the slightest problem, the religion becomes the first casualty. Now you have a problem and then you throw your Islam away. That is not the way Allah subhanahu wa ta'ala has taught us in the Quran. Rather, in the Quran, you have the rich and you have the poor. The very rich, The wealth that Allah gave Sulaiman, nobody has it. And nobody, nobody had had it in the past, and nobody would have it in the future. In fact, Sulaiman made a prayer. Rabbi habli mulkan la yambagi li min ba'di. That's the dua of Sulaiman. It's like, give me a dominion that nobody would have it after me. Nobody has it. But Sulaiman worship Allah subhanahu wa ta'ala. Some people, they don't have uh, one over a million of what Allah gives Sulaiman, it becomes difficult to pray to Allah subhanahu And um, you cannot be poor as Isa alayhi salatu wasalam. Isa only had clothes and the, the, the bowl with which he eats. There is no house to house him. He goes from places to places preaching. You cannot be sick like uh, Ayub. There's no way you can be as sick as he was. We can't even be tested the way the Prophet Muhammad was tested. And through all this period, they worship Allah subhanahu wa ta'ala. Those people who were in circumstances that are far more difficult than ours. The wife of Fir'aun. Fir'aun was a very tyrannical ruler. But the wife of Fir'aun was worshiping Allah under those circumstances. So we have no excuses. So we have firm faith in Allah subhanahu wa ta'ala. We have trust in Allah subhanahu wa ta'ala. We do not allow the problems of this world to take us far away from our practice of the religion. May Allah SWT give us a firm understanding of the deen. إِنَّ وَلِي ذَلِكَ وَالْقَوْلُ عَلَيْهِ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رحمة الراحمين اللهم انصر المسلمين في كل مكان إنك ولي ذلك والقدر عليه اللهم من أراد الإسلام بسوء اجعل تدبيرهم في تدبيرهم يا أرحم الراحمين إنك ولي ذلك والقدر عليه قم إلى الصلاة يرحمكم الله